Yeah.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 وكل ضلالة في النار عباد الله أوصيكم ونفسي بتقوى الله سبحانه وتعالى كما أمر الله سبحانه وتعالى بذلك في القرآن العظيم وكما حث النبي صلى الله عليه وسلم ورتب في ذلك في أحاديثه الصحيحة واعلموا عباد الله أن تقوى الله سبحانه وتعالى واجب على كل مسلم ومسلمة عباد الله اليوم نتكلم حول منهج النبي صلى الله عليه وسلم في الاعتقاد آه، برسل الله سبحانه وتعالى اعلموا عباد الله أن من أركان الإيمان الذي التي بدونها لا يكون المؤمن مؤمنا الإيمان برسل الله سبحانه وتعالى كما ثبت ذلك في القرآن العظيم وكما ثبت في أحاديث أحاديث النبي صلى الله عليه وسلم الصحيحة واعلموا عباد الله أن الله سبحانه وتعالى منذ خلق خلقه لم يسلكهم سدى لم يخلقهم عبثا ولم يسلكهم سدى بل الله سبحانه وتعالى يرسل كان يرسل رسلا بهداية خلقه وليرشدوهم إلى الطريق الحق والصراط المستقيم قال الله تعالى في القرآن العظيم رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما وكون الرسل الإيمان بالرسل من أركان الإسلام ورد ذلك في القرآن العظيم أيضا حيث قال الله تعالى آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير وكذلك ثبت من حديث النبي صلى الله عليه وسلم في حديث سؤال جبريل النبي صلى الله عليه وسلم عن الأمور الدينية حيث قال فأخبرني عن الإيمان قال الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واعلموا عباد الله أن أول رسل الله سبحانه وتعالى نوح عليه عليه السلام وعليه وعلى نبينا أفضل الصلاة والسلام وهؤلاء الرسل آه، وظيفتهم آه، هداية الناس كما ثبت في الآية السابقة حيث قال الله تعالى مبشرين أي جاءوا ليبشروا عباد الله سبحانه وتعالى بثوابه لمن أطاع أمر الله سبحانه وتعالى واهتدى بهدي الله سبحانه وتعالى وسار على صراطه المستقيم ومسلم وكذلك الرسل يظهرون عقاب الله سبحانه وتعالى ويظهرون عذاب الله سبحانه وتعالى لمن لم يطع الله سبحانه وتعالى او اشرك معه او كفر بنعمه الله سبحانه وتعالى عليه فهذه هي وظيفه آه، الرسل واعلموا عباد الله أن الله سبحانه وتعالى لم يرسل رسولا إلى الناس كافة إلا نبينا محمد صلى الله عليه وسلم كما قال الله تعالى وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا وهذا يدل على أن الله سبحانه وتعالى أرسل نبينا محمدا صلى الله عليه وسلم للناس كافة أما بقية الأنبياء والمرسلون فإن الله سبحانه وتعالى أرسلهم إلى قومهم خاصة ولا ينبغي لأحد أن يتبع رسولا غير نبينا محمد صلى الله عليه وسلم بعد بعثته صلى الله عليه وسلم قال الله تعالى ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فهذه الآية تدل على توحيد دعوة الرسل هم جميعا يدعون إلى الله إلى توحيد الله سبحانه وتعالى واجتناب الطاغوت أما بعد بعثة النبي صلى الله عليه وسلم فقد جعل الله سبحانه وتعالى نبينا آخرهم وخاتمهم ولا ينبغي لأحد أن يدين الله سبحانه وتعالى وأن يتعبد لله سبحانه وتعالى إلا بما جاء به نبينا محمد صلى الله عليه وسلم آه، من دين الإسلام الذي إلى إلى الذي أرسله الله سبحانه وتعالى إلى الناس كافة ولما عباد الله أنه لا ينبغي لأحد أن يفرق أن يفرق بين أحد من رسل الله بل يجب علينا أن نعتقد أنهم جميعا رسل الله ويجب علينا أن نصلي ونسلم عليهم كلما ذكر أسماؤهم ولنعلم ولنعلم آه، عباد الله أن الله سبحانه وتعالى جعل للنبي صلى الله عليه وسلم حقوقا خاصة يجب أن يتنبه إليه كل مسلم ويجب أن يهتدي كل مسلم بهذه صلى الله عليه وسلم أما هذه آه، الحقوق من ذلك أنه لا يكون أحد مسلما إلا بشهادته أن محمدا صلى الله عليه وسلم رسول الله ولذلك من ظهور الإسلام شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله ومن ذلك أيضا أن تعتقد أن النبي صلى الله عليه وسلم ليس بعده نبي آه، لا نبي بعده ولا رسول وقد ثبت ذلك في القرآن العظيم وما آه، كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقد ثبت عن النبي صلى الله عليه وسلم أيضا أنه قال أنا أنا خاتم الأنبياء لا نبي بعدي وهذا يدل على أن النبي صلى الله عليه وسلم وآخر الأنبياء والمرسلين ويجب على كل واحد منا أن يعتقد ذلك وكذلك يجب علينا أن أعتقد بأن كل من من من تعبد لله سبحانه وتعالى بغير الإسلام الذي جاء به النبي صلى الله عليه وسلم فليس له ثواب في الآخرة بل سيكون من الخاسرين لأن الله سبحانه وتعالى قد ذكر في القرآن إن الدين عند الله الإسلام وفي آية أخرى ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وكذلك ثبت عن النبي صلى الله عليه وسلم أنه قال والذي نفسي بيده لا لا يخلو لي أحد يهودي أو نصراني ثم لم يؤمن بي إلا كان من آل النار يوم القيامة أو كما قال وهذا يدل أيضا عباد الله على ذلك ومن ما ينبغي لنا أن نعتقد آه، ونعرف من حقوق النبي صلى الله عليه وسلم آه، أنه يجب على كل واحد منا أن نطيع النبي صلى الله عليه وسلم فيما أمر أوامر النبي صلى الله عليه وسلم لا بد من طاعتها وكذلك الاجتناب عما عنه نهى وزجر وكذلك لا ينبغي لأحد أن يعبد الله سبحانه وتعالى إلا بما شرع النبي صلى الله عليه وسلم وبهذا نعرف أن الابتداع في دين الإسلام الابتداع أو الإحداث في دين الإسلام آه، ممنوع حرام كما ثبت ذلك النبي صلى الله عليه وسلم أنه قال إياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعوكم الله بارك ولا atọ̀rọ̀jáde gẹ̀ fún الله muhammad sallallahu alaihi wasallam agbọ́lọ́wọ́ الله alìjọ́lá tó sàbà sàríkún ان ajẹjẹta ìfáwọn sàárẹ́ النبي àti gbogbo àwọn tó wà lórí ìlànà lẹ́yìn sallallahu alaihi wasallam tí ó fi jọ ọ̀gbẹ́jọ sí yáma àti ọlọ́ọ̀bà àdìjọlá tó mọ́ta ká ẹni kọ̀ọ̀kan wa náà tó mọ́ta kàwá fún wọn ẹ̀yọ́ tó ti ọlọ́ọ̀bà àdìjọlá tẹ́lẹ̀ bá ti mọ́ sálàyé fúnra wa ní gbogbo ìgbà ike gbogbo ọ̀rọ̀ pátápátá al-Qur'an al-Karim ìlànà tí yẹn bá ń tẹ̀lé láyé ìlànà nábì sallallahu alaihi wasallam òun náà ló lóore òun náà náà pè ní súnà nábì sallallahu alaihi wasallam òun náà ni wọ́n pè ní hadiyu nàbí sallallahu alaihi wasallam kálọ̀ lè máa ike ìlànà nábì sallallahu alaihi wasallam òun ló lóore jù nínú gbogbo ìlànà káwá lọ lè mọ̀ bákan náà ipé gbogbo tá a bá ti pè ní àdádálẹ̀ nínú ẹ̀sìn ẹ̀ẹ́ta lọ lè mọ̀ pé a lórí gbogbo tá a bá ti pè lánà támọ̀ pé a máa gbéyàn lọ́nu náà nítorí wájú ọ̀gbẹ́jà lókè yá mà kò ní gbéyàn lọ́nu àjẹ́nà ẹ̀yàn tí ọmọ ọba àlejọ́lá ẹjẹ́ ká páyà ọlọ́run ọba àlejọ́lá nípa apá àbùsí ẹ̀ká páyà rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ọba àlejọ́lá ti máa ń sọ fún wa nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ àyà nínú Al-Qur'an gẹ́gẹ́ bí Ànábì sallallahu alaihi wasallam òun náà ti máa ń ṣe wá lọ ọlọ́wọ́n ọba àdìjọlá ìgbò ìdíta bá wà táwa mọ̀ pé ìpáyọ̀ ọlọ́wọ́n ọba àdìjọlá yìí túláàsì ló jẹ́ fún gbogbo kálukú wa túláàsì ló jẹ́ fọ́kùnrin àtòbìnrin àtọmọdé àtàgbàlagbà àtẹlérí àtẹlẹ́mù túláàsì ní kábẹ̀rù ọlọ́wọ́n ọba àdìjọlá táwa lọ lè mọ̀ pé ìdẹ̀rọ ọlọ́wọ́n ọba àdìjọlá yìí kò yọ àyè kálẹ̀ gbogbo àyíká bá wù ó wà àwà ní kọ̀rọ̀ ní àwà ní gbangba ní túláàsì ní kápáyà ọlọ́wọ́n ọba nípa àpá àbújẹ kápáyà rẹ̀ ẹ̀yà òṣìṣẹ́ ọlọ́wọ́ bá lè jọlá nínú àlàyé tá ń bá lọ nínú ìlànà ànábì sallallahu alaihi wa sallam tó jẹ́ pé òun náà ní àkòrí ìsá ànábì sallallahu wá sí láyé òun náà ní ó di ẹ̀sìn Islam òun náà ni agbẹ́rin àdíọ́kàn tó jẹ́ pé túláàsì ní kí múmùmí ní òdodo èyàn ò lè ní ẹ̀yẹn tí ó ma tí ó jẹ́ lọ́dọ̀ ọlọ́ọ̀bà àdìjọ́lá ó lè máa jẹ́ lọ́dọ̀ àwọn èèyàn ó lè ní nínú ara rẹ̀ àmọ́ tí ó fi nínú àwọn orígun ìgbàgbọ́ yìí òun náà ni òun náà ni kéèyàn nígbàgbọ́ tí àwọn òjíṣẹ́ rúdúl àwọn òjíṣẹ́ láàtọ̀ yìí ọlọ́wọ́n bá àríkíọlá ó ṣà wọ́n lẹ́ṣà nínú àwọn ìjọ kọ̀ọ̀kan ọlọ́wọ́n bá àríkíọlá ní máa ń ṣà wọ́n lẹ́ṣà láti pé kó bá lè máa kìlọ̀ fún àwọn èèyàn láti pé kó bá lè máa ṣàlàyé ẹ̀sìn ọlọ́wọ́n bá àríkíọlá fáwọn èèyàn láti pé kó bá lè máa tọ́ àwọn èèyàn sọ́nà lọ sí ojú ọ̀nà tó tọ́ kó sì máa lé wọn kúrò níbi ìbàjẹ́ kó sì máa lé wọn kúrò ní ojú ọ̀nà àánú الله بارك لا تقوى من القرآن ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت الله بارك لا نفعفع agbẹ́dì dé níbi gbogbo gbogbo ọjọ́ kọ̀ọ̀kan gbogbo àlúmọ̀ kọ̀ọ̀kan a máa gbé òjíṣẹ́ dìde fún wa rọ̀súùlán àdébùdó wá òjẹ́ta bá wá gbé dìde yìí iṣẹ́ tí ní wà jẹ́ fún wa òun náà ni pé àdébùdó wá ẹ máa jọ́sìn fún wa ẹ máa jọ́sìn fún Allah subhanahu wa ta'ala nìkan ṣoṣo eléyìn òsì wá tó wọ̀nyẹ́dìbò tọ̀ọ̀bù kẹ́ẹ̀sì jìnà sí gbogbo ọ̀kan ní ìsáwọn èèyàn bá ń jọ́sìn fún lẹ́yìn Allah subhanahu wa ta'ala eléyìí òun náà ni mẹ́sẹ̀jì gbogbo òjíṣẹ́ tọ́lọ̀ọba àlejò látíńrán ẹ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam mẹ́sẹ̀jì wọn jù bá lọ ẹ ọlọ́ọba àlejò láti wá sàlàyé eléyìí fún wa nínú alukur'an ipe ìtẹ́sí àwọn òṣìṣẹ́ wá sí fún bákanáà ọlọ́ọ̀bá àríkẹ́lá tún sọ fún wa nínú ayà ní nínú al-Qur'an ọlọ́ọ̀bá àríkẹ́lá ní rúsùlán ọlọ́ọ̀bá àríkẹ́lá ní àwọn òjíṣẹ́ kan àwọn òjíṣẹ́ sáà ránṣẹ́ yìí na àwọn òjíṣẹ́ yìí wọ́n jẹ́ olùkúrú ní ríro òdùnú ẹ àwọn òjíṣẹ́ yìí iṣẹ́ tánwá tí òun náà nìkan wá pín ní ìró òdùnú ayébàṣírú nàbí sàwábìláì subhanahu wa ta'ala liman àtọ́ àmrọ̀lá òun náà ní kí àwọn òjíṣẹ́ wọ́n wá láti wá fúnyà níro òdùnú nípa ẹ̀san ọlọ́wọ́ bá àríkọlá nípa àwọn ẹ̀san ńláńlá tí ń bẹ nípa ládátọ́lọ́wọ́ bá àríkọlá ó pẹ̀lú tó bá ti dáadáa nípa oore tí ń bẹ tọ́lọ́wọ́ bá àríkọlá púpà léṣe kalẹ̀ ni pé wà mọ́nzírí wọ́n sì tún wá láti tún wá kìlọ̀ fún yàn mọ́nzírí ìdàrí pàbàlá wọ́n wá láti wá kìlọ̀ fún yàn ìyà ọlọ́wọ́ bá àríkíọlá ipé ìwọ tó bá tẹ̀lé tọ́lọ́wọ́ bá àríkíọlá àbí tó bá pa nǹkan nípa pọ̀mọ́lọ́wọ́ bá àríkíọlá àbí tó bá gbẹ̀rù parí tó takọ̀ àti ọlọ́wọ́ bá àríkíọlá ìyà ọlọ́wọ́ bá àríkíọlá ń dóòdì ọ̀tọ́ bá dìjọ́ òfin àríkíyàmà tó bá tún bá kó bẹ́ẹ̀ síwájú kò tó jáde láyé so eléyìí náà túmọ̀ pé iṣẹ́ táwọn òṣìṣẹ́ wá ṣe iṣẹ́ méjì náà ni wọ́n wá ṣiṣẹ́ láti pè wá lọ síbi tàwíì tó jẹ́ pé tí ó máa jẹ́ ẹ̀sọ̀ fún tàwíìdì náà ní gíní òun náà ní ká máa jẹ́ mọ̀bà ṣìírí ẹ̀tọ́ bá ti tó pẹ̀lú tàwíìdì wọ́n jẹ́ ẹni tí ó fún ní ròdùnú nípa aládàtí lọ́gbàájọ́ gbídàlù kìyàmà tó bákan náà ó jẹ́ gíní wọ́n sì máa lé àwọn èèyàn kúrò níbi gíní ìbádàtú tọ́gùn ìmá jọ́sì fún nǹkan mi lẹ́yìn ọlọ́wọ́ bá lè tọ́lá wọ́n wá jẹ́ kí ni ó jẹ́ mùndírù wọ́n jẹ́ ẹni ní tí ó jẹ́ ní tí ó jẹ́ jẹ́ ìdarí sí ní tó bá díjọ́ ọ̀gbìdà ti yá máa ẹ̀yẹ rúfin ọlọ́wọ́ bá alékiọlá àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ bá alékiọlá yìí tọ́lọ́wọ́ bá alékiọlá ránṣẹ́ ọlọ́wọ́ bá alékiọlá máa rán wọn sí àwọn ìjọ wọn ní ìjọ kọ̀ọ̀kan ọlọ́wọ́ bá alékiọlá yóò náà òjíṣẹ́ rẹ̀ sí tó bá ti wá lójíṣẹ́ rẹ̀ sí tẹ́lẹ̀ bá lọ tán ó tún gbé ànábì dìde ànábì mi dìde yóò tún ra síjọ wọn àyàfi ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam èsì ọlọ́wọ́ bá alékiọlá rántí gbogbo ayé pátápátá ọlọ́wọ́ bá alékiọlá sọ fún wa nínú كافة للناس بشيرا ونذيرا الله بارك ولا ني اغبر النبي صلى الله عليه وسلم دي ارون سي ايا دي كو سي كيني كو جي دم غوغو ايان pátápátá ó tún báyìí pé láti gbà tí ànábì sallallahu alaihi wasallam bí dòjíṣẹ́ tí tó fi jọ́ ìgbìdà kìyàmà kò sí òjíṣẹ́ kankan tí ẹnì kankan ó máa tẹ̀lé má kò sí òjíṣẹ́ kankan tí èèyàn máa jọ́sìn fún ọlọ́run bá àdìsọ́ látọ̀lú ìlànà tó wá tó tayọ ànábì wa muhammad sallallahu alaihi wasallam tó ó náà ló fà tó fi pé sallallahu alaihi wasallam ànábì sọ fún wa nínú hadithu rẹ̀ lálàáfíà anábì ló ń múra pẹ̀lú ọba tí ẹ̀mí òun bẹ lọ́wọ́ rẹ̀ anábì ní láyé sinamu bíi ahad anábì ní ẹnikẹ́ni kò ní gbọ́ nípa àwọn anábì sallallahu alaihi wasallam anábì tó wá là yahudi yun aw pẹ́pẹ́ ẹniyẹ jẹ́ yẹ̀wúdí ni ó jẹ́ ọmọlẹ́yìn anábì Musa aleyhisalam àwọn nasarani àwójẹ́ ọmọlẹ́yìn anábì Isa aleyhisalam tí ó wà gbọ́ nípa anábì sallallahu alaihi wasallam thumma lam yu'min bihi tí ó sallallahu alaihi wasallam òun náà ni òjíṣẹ́ gbẹ̀yìn òun náà ìyọ́ iṣẹ́ tánàbí sallallahu alaihi wasallam mú wá ìsìláàmù tánàbí sallallahu alaihi wasallam mú wá òun náà ti ni ìsìláàmù tí ó máa bẹ̀lọ gbére tí ó fi jíjọ́ ọgbẹ̀dà kìyàmà ẹ̀rù tí ọlọ́ọba alékiọlá àwọn òjíṣẹ́ ọlọ́ọba alékiọlá yìí tí wọ́n tó jíṣẹ́ àwọn pọ̀ ju àwọn òjíṣẹ́ lọ ọlọ́ọ̀bá àríkẹ́lá ẹ̀ẹ́kọ́sọ fún wa nínú al-Qur'an ó ní wa rusulan qasasnahum alayka min qabl wa rusulan lam naqsusum sọ fún wa nínú al-Qur'an a ti sọ̀tà wọn fún ọ wa rusulan lam taslima ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ní òun náà lòun ṣe gíní òun náà lòun bá ànábì Mùsá alayhi salam bá sọ̀rọ̀ eléyìí túnmọ̀ fún wa wípé àwọn òṣìṣẹ́ ọlọ́wọ́ bá àríkẹ́lá ọkọ̀ ló ń kà ẹni wọn bá ìṣẹ́ ọlọ́wọ́ àríkẹ́lá sọ fún ànẹ́bí sallallahu alaihi wasallam ìgbé kó jíjẹ fún wa nínú al-Qur'an àbí omi ìtànàbí bá dákọ nínú alaihi wasallam tó láti ní ká gbà wọ́n gbọ́ agbọ̀dọ̀ pàgbé ẹrúsìn ọlọ́wọ́ bá àríkẹ́lá ni wọ́n inú àwọn àdìọ́kà wọn bẹ kó jẹ́ pé yàtọ̀ síta àwọn òṣìṣẹ́ tó ti kọjá lọ táà gbọ́dọ̀ gbàgbọ́ pé òṣìṣẹ́ ọlọ́wọ́ bá àríkẹ́lá náà ni wọ́n ọlọ́wọ́ bá àríkẹ́lá ló fi ràn wọ́n jẹ́ àgbọ́dọ̀ nígbàgbọ́ pé kankan ní agbára tó tó agbára ọlọ́wọ́ bá ọlá nù wọn a gbọ́dọ̀ nígbàgbọ́ pé ìkan jẹ́ ọmọ ọlọ́run nínú àwọn òjíṣẹ́ dépò pé òun gangan fúnra rẹ̀ a máa wá pé ní mẹ́ta lọ́kan àbá máa fi òun gangan ní ọlọ́run ọba àdìsí ọlá tó eléyìí ò lẹ́tọ̀ọ́ torí gbogbo àwọn ànábì ọlọ́run ọba àdìsí ọlá ẹ̀dá bíi tiwa náà ni wọ́n ìyàtọ̀ tí ń bẹ láàrin wa òun náà ní kí ọlọ́run ọba àdìsí ọlá gbé wọn dìde ọlọ́run ọba àdìsí ọlá fi fẹ́ràn wọn sí àwọn ìjọ tó kù eléyìí ò Gracias. tí ànábì sallallahu alaihi wasallam àdìsọ́kàtà ní nípa ànábì sallallahu alaihi wasallam ó tún lékèlè kan sí àwọn ìta ní sí àwọn ànábì tí wọ́n ti sí àwọn ànábì yòókù tí wọ́n ti kọjá lọ nítorí pé ànábì sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá àríkẹ́ ọlọ́run ṣẹ́ sí gbogbo èèyàn pátápátá tí tálíkì àmọ́ òfìdé ni nítorí pé kẹ̀rí àti ànábì sallallahu alaihi wasallam mú wá òfin tí ànábì sallallahu alaihi wasallam mú wá òfin yìí òun náà ni ó máa bẹ lọ títí tí ànábì sallallahu alaihi wasallam àti sọ́kàn tá ní àbí àwọn ìwọ̀ tá fún ànábì sallallahu alaihi wasallam ó tún pọ̀ ó tún yàtọ̀ sí ó tún yàtọ̀ sí àwọn ìwọ̀ tá fún àwọn ànábì tí wọ́n ti kọjá lọ ẹ̀rù sí ọlọ́wọ́ bá àríkẹ́lá ẹ̀rí ìgbàgbọ́ ìjẹ́rìí tí ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá àríkẹ́lá ni inú kọ́kọ́rọ́ ní tí ẹ máa bí wọlé islam tó jẹ́ pé tí yóò bá ní kọ́kọ́rọ́ ìlọ́wọ́ kò lè jẹ́ musulmi ẹ̀yìn náà ni ṣàhádàtà la ilaha illallah wa anna muhammadan rasulullah ìjẹ́rìí pé kò sí ọba àkàtó lẹ́tọ̀ọ́ ká máa jọ́sìn fún àfi allah subhanahu wa ta'ala wa anna muhammadan rasulullah ìjẹ́rìí pé ànábì sallallahu alaihi wasallam kẹ́yọ lọ lè mọ̀ ìpé ìwọ́nú ìsìláàmù rẹ̀ lálàáfíà tí ẹ bá lóun gbọ́ lọ́wọ́ bá lékẹ́ ọlágbọ́ tó lóun gba ànábì gbọ́ tó sì lóun wọnú ìsìláàmù irú ẹni bẹ́ẹ̀ ìta ló wà kò sí ìwọ́nú ìsìláàmù àbíyàn lóun gba ànábì sallallahu alaihi wasallam gbọ́ ó lóun gba ọlọ́wọ́ bá lékẹ́ ọlágbọ́ irú ẹni bẹ́ẹ̀ ò lè jẹ́ mùsùlùmí àti kó gbọ́ lọ́wọ́ gbọ́ ó sì gba ànábì sallallahu alaihi wasallam gbọ́ nínú àwọn ìtọ́wà jẹ́ẹ̀sà nínú ìwà Ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ pé gbogbo mùsùlùmí òdodo tún láti ní ká pé ìwọ̀ ìfún Ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ pé òun náà ni ó mọ̀ túnmọ̀ pé àgbàtí Ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ọba àríjọ látọ́nà sí gbogbo wa ni alákọ̀ọ́kọ́ ń bẹ́ ọ̀hánù tí àhún fi ma amar òun náà ní ká máa tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ìdánàbí bá ti pàṣẹ àtẹ́ta ànábì sallallahu alaihi wasallam

lọ báyìí tún láti òun náà ni ká tẹ̀lé nítorí pé àti ànábì sallallahu alaihi wasallam kìí ṣe àtẹ̀tẹ̀yàn máa fọwọ́ rí dànù bákanáà nínú àwọn ìwọ̀ta ànábì sallallahu alaihi wasallam tó ní òun náà ni alìṣìnáàbù amma anhu naha wa zajar tún láti tí ànábì bá mú wa fọ́ tó bá kájìnà sí ànábì ní kájìnà sí ẹ́ ó bá pàṣẹ kátẹ̀lé àṣẹ rẹ̀ ẹ́ tó bá ní kájìnà sí nǹkan kájìnà sí nǹkan rẹ̀ sí nǹkan tó ní kájìnà sí wọ̀tẹ̀ sí fúhú fi ma akbar so bákan náà ìròyìn tánàbí sallallahu alaihi wasallam bá mú wa fún wa làbárí tánàbí bá mú wa fún wa tún láàjì ní fún mùsùlùmí òdodo lágbà gbọ́ kọ́dà kó mọ́ sí dédé làákàíwa kọ́dà kó tako làákàíwa kọ́dà kó tako ìta àfojúrí báyìí tánàbí sallallahu alaihi wasallam lọ mú wa fún wa tó sì lálàáfíà látọ̀dà nàbí sallallahu alaihi

káàmà sọ pé ta ló sọ fún yín pé bẹ́ẹ̀ ló ṣe rí bàbá ròyìn ìyanu sàárè ike àkekè ń bẹ́ẹ̀ ejò ń bẹ́ẹ̀ àwọn bá ìrírí tí ìtìjọ́ mọ̀sẹ̀lẹ̀ nù sàárè ní agbọ̀dọ̀ gbàgbọ́ nítorí pé kíni ìtìjọ́ látọ̀dọ̀ الحمد لله وكفى والصلاة والسلام على نبيه المصطفى وعلى آله وأصحابه أهل الوفا ومن تبعهم بإحسان إلى يوم الدين عباد الله اعلموا أن أن لنبينا محمد صلى الله عليه وسلم علينا حقوقا كثيرة يجب علينا العناية بهذه الحقوق ومراعاتها واعلموا عباد الله أن من تلك آه، الحقوق ألا نعبد الله سبحانه وتعالى إلا بما شرعه النبي صلى الله عليه وسلم لنا وهذا يدل عباد الله على آه، تحريم الابتداع في دين النبي صلى الله عليه وسلم كما حذر ذلك النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة ومن ذلك حديث العباد بن سارية رضي الله عنه حيث قال فيه النبي صلى الله عليه وسلم وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وفي حديث أمنا عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم قال من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد ومن عمل عملا في رواية لمسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد وهذا يدل دلالة واضحة على أنه لا ينبغي لأحد أن يتجرأ بابتداء في دين الله سبحانه وتعالى أن يزيد أو ينقص مما جاء به النبي صلى الله عليه وسلم من الدين وفي هذه المناسبة ننبه على خطأ الذين يحدثون في دين الله سبحانه وتعالى باسم إجلال النبي صلى الله عليه وسلم الذين أحدثوا الاحتفال بميلاد النبي صلى الله عليه وسلم وهذا عباد الله آه، من البدع والضلالات التي أحدثت بعد قرون من وفاة النبي صلى الله عليه وسلم وقد أحدث هذه البدعة الشنيعة قوم آه، الفاطميون أحدثوا ذلك ليميلوا الناس عن دينهم وليس ذلك آه، حبا للنبي صلى الله عليه وسلم لأن حب النبي صلى الله عليه وسلم أو محبة النبي صلى الله عليه وسلم لا تظهر بإهدال ولا تظهر بالابتداء في دين نبينا محمد صلى الله عليه وسلم وعلى هذا يجب علينا آه، أن نحذر أنفسنا ونجتنب هذه البدعة الاحتفال بالمولد النبوي ليس له دليل من القرآن ولا من سنة النبي صلى الله عليه وسلم ولو كان خيرا لسبقنا إليه لو كان في دين الله أو لو كان من دين الله لسبق لسبقنا إليه النبي صلى الله عليه وسلم وأصحابه والتابعون والذين جاءوا من بعدهم ولم نصر ولم آه، يؤثر ذلك عن أحد منهم

tó ti tún láàbì tó ti ṣe pàtàkì fún wa ẹgbẹ́ ká ń bá àwọn ìwọ̀ yìí ká sì mójútó ká sì sọ àwọn ìwọ̀ yìí fún ànábì sallallahu alaihi wasallam nínú àwọn ìwọ̀ tí ànábì sallallahu ní lórí wa òun náà ni pé allah na abudallaha illa bima shara àgbọ́dọ̀ jọ́sìn fún ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá pẹ̀lú nǹkankan àyàfi pẹ̀lú nǹkan tí Ànábì sallallahu alaihi wasallam mú wá lófin fún wa òun náà lágbọ́dọ̀ bí jọ́sìn fún ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá eléyìí ló tí ó máa túmọ̀ sí pé gbogbo tí Ànábì sallallahu alaihi wasallam ti mú wá lẹ́sìn fún wa kò lẹ́tọ̀ọ́ fún ẹni tó bá gba Ànábì lójíṣẹ́ kó wá mú nǹkan náà kó wá lóhun mọ̀ bí jọ́sìn fún ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá nítorí gbogbo àwọn nǹkan tá a bá ti pè níjọ́sìn nínú ẹ̀sìn ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá yóò máa wá látọ̀dọ̀ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá àbíkó wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam àbí tó wá látọ̀dọ̀ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá yìí àdìsà nàbì sallallahu alaihi wasallam kò ní gbàgbọ́ míì wá tó jọ dà nàbì sallallahu alaihi wasallam lọ èyí tí ó bá ti wá wá látọ̀ dà nàbì sallallahu alaihi wasallam sáàrí àkọọ́lẹ̀ fún ajẹ́ pé àgbọ̀dọ̀ fi irú nǹkan bẹ́ẹ̀ káfi jọ́sìn fún ọlọ́wọ̀n ọba àlejọ́lá ìjọ́sìn fún ọlọ́wọ̀n ọba àlejọ́lá pẹ̀lú irú nǹkan báyìí yóò máa túmọ̀ pé èyàn kẹfí sí ànàbì sallallahu alaihi wasallam tí bọ́yá ànàbì sallallahu alaihi wasallam ó fi nínú ẹ̀sìn ẹ̀yìn eh, tó wá ṣe gíní tó wá rí pé nǹkan kan yẹn dáa ẹ̀fọ̀kọ̀ záàmà anna muhammadan khana risala pé a jẹ́ pé rẹ̀ báwọn ní sí in tó wúrò lẹ́ni ara rẹ̀ láàrin pé annabi sallallahu alaihi wasallam annabi yóò jíṣẹ́ pé iṣẹ́ tó fìyàn annabi sallallahu alaihi wasallam kò fi jíṣẹ́ pé bákan náà a ti wá rí ní ojú ayé annabi sallallahu alaihi wasallam pé annabi náà ti kìwá lọ ọlọ́run bá àríkẹ́ ọlápá bákan náà a rí nínú àyà mínú al-Qur'an tọ́lọ̀wọ́ bá àríkẹ́ láti ń kìlọ̀ fún wa ipé ká jìnà sí kásọ́ra wal yahdhari alladhina yukhalifuna an amrihi àwọn tí wọ́n máa ya pa àti ànábì sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá àríkẹ́ láti kásọ́ra an tusibahum fitna kí fi sínú wọ́n bá ṣẹlẹ̀ sí wọn kí àjálù wọ́n bá ṣẹlẹ̀ sí wọn wọ́n bá yẹ gẹ̀rẹ̀ kó lójú ọ̀nà Islam aw yusibahum adhabun alim àbí kí ẹlẹ́tẹ̀ ilé ìrùkọ́ bá ṣẹlẹ̀ sí wọn inú ìyapa àti ànábì sallallahu alaihi wasallam òun náà ní kí ọmọ dáadáa dálẹ̀ sínú ẹ̀sìn النبي صلى الله عليه وسلم من حديث العباد بن سارية رضي الله عنه النبي صلى الله عليه وسلم صنع حديث نافع وإياكم ومحدثات الأمور النبي يصرع النبي يجنسي قبع وانسكتون نما تموا ننو على مريسين فإن كل محدثة بدعة يتركوا قبع وانسكتون نما تموا ننو أسين أداد على اليوم جاء وكل بدعة دلالة النبي نقول قنطة أسين كنيا أداد على فلقتا النبي نيانوني النبي سيداجولو نقول قنطة أسين كنيا أداد على ike anu ni kò sí orí kankan bẹ́ẹ̀ eh, kò sí gbọ́n pè ní bídá tún hasana gbogbo bídá pátápátá pẹ̀lú ìdájọ́ ànábì sallallahu alaihi wasallam anu ni bákan náà nínú hadithu yawa aisha radiyallahu anha wani ànábì sallallahu alaihi sọ nínú hadithu rẹ̀ pé man ahdatha fi amrina hadha ma laysa minhu fa huwa tó bá ta kankan kalẹ̀ inú àlámọ̀rí wa yìí àìfì dì nìna inú ẹ̀sìn wa yìí tó wá dá nǹkan kalẹ̀ síbẹ̀ máa lè ìsàmì ìhù ní nǹkan tí ò sí nínú ẹ̀ ẹ̀fọ̀ huwa rọ́dù inú nǹkan yẹ áti ni a dá padà nígbà lọ́wọ́ rẹ̀ ẹ̀ nínú riwaya mi Ànábì ni man amila amalan ẹni tó bá ṣiṣẹ́ kan amruna tí ó sí àṣẹ wa lórí ẹ̀ yàmkí ìsá Ànábì sallallahu alaihi wasallam ló pàṣẹ irú iṣẹ́ náà ẹ̀fọ̀ huwa rọ́dù ọlọ́ọ̀bá rí pẹ̀lú nígbà lọ́wọ́ rẹ̀ yóò dá padà so eléyìí ló ń òsì tí ó bá jẹ́ pé ànábì sallallahu alaihi agbọ́dọ̀ jìnà sí bákan náà tó agbọ́dọ̀ sọ́ra fún ìmọ̀ pàtàkì ànábì sallallahu alaihi wasallam àbí ìmọ̀ gbé ànábì sallallahu alaihi wasallam tóbi pẹ̀lú àwọn nǹkan tí ò lẹ́rí nínú ẹ̀sìn pẹ̀lú àwọn nǹkan tó jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam mú wá fún wa káwọn alìmọ̀ láàfirú àwọn nǹkan bẹ́ẹ̀ kálábí ìjọsìn fún ọlọ́wọ́ ọba àlejọ́lá inú ẹ̀ òun náà ni ti ayẹyẹ ọjọ́ bí ànábì sallallahu alaihi wasallam al-ihtifal bil mawlid an-nabawi kálà ń ti ayẹyẹ ọjọ́ tán bí ànábì sallallahu alaihi wasallam inú àwọn àdádálẹ̀ tí wọ́n dálẹ̀ tàbí ànábì sallallahu alaihi wasallam ti lọ tán laysa alaihi amru nàbí sallallahu alaihi wasallam kò sí àti ànábì sallallahu alaihi wasallam lórí máa ṣe ayẹyẹ ọjọ́ bí ànábì sallallahu alaihi wasallam ànábì ò máa ti ń jẹ́ mọ̀lídì ànábì ò sàyẹyẹ ọjọ́ bí ààrẹ tánàbì fi jáde láyé lẹ́yìn tánàbì lọ́tán alùkùlàfà òrọ̀ ṣìdù gbogbo àwọn alùkùlàfà mẹ́rẹ̀ẹ̀rin kò sẹ́nì kẹta tó ṣe ọjọ́ bí ànábì tí ogun fi lọ lẹ́yìn táwọn yíò lọ́tán àwọn alaihi wasallam àfẹ́ràn ànábì tí wọ́n máa rẹ̀ anha àgbọ́pẹ́ nìkan náà àwọn wọ̀nyí wọ́n sọ ọjọ́ alaihi wasallam tó fi wá rí pé ogun àwọn sàábì ànábì tánlẹ̀ pátápátá àgbọ́n kankan nípa ọjọ́ bí àwọn tí wọ́n tẹ̀lé wọn wọ́n tán lẹ̀ pátápátá àgbọ́n kankan pé nínú pé pàájọ́ bí ànẹ́bí sallallahu alaihi wasallam kọ́nà ẹlẹ́ẹ̀kẹta lọ àgbọ́n kankan pé wọ́n sọjọ́ bí ànẹ́bí sallallahu nígbà tó wá dìgbẹ̀ ìbẹ̀rẹ̀ sẹ́ńtúrì bí ẹlẹ́ẹ̀kẹrin òun náà ó lálẹ̀ látọ̀dọ̀ àwọn àṣí àtúlùfà àti níyà àrà àwọn ṣíà òun náà ni àdádálẹ̀ ìtì lálẹ̀ nù ẹ̀yìn kò lálẹ̀ ewu látọ̀dọ̀ àwọn nǹkan tó jẹ́ pé wọ́n jẹ́ ní eré nínú ẹ̀sìn àbáwọn tí wọ́n nítàrí táàmà wá tọ́ka sí pé ah, à bẹ́yà ẹni ibú ni wọ́n àwọn ṣí àtẹ́yẹ̀ gbọ́dọ̀ pé ẹni mọ́ wọn àwọn náà làwọn tó jẹ́ pé wọ́n dá irú àdádálẹ̀ báyìí lẹ̀ wọ́n wá dádádálẹ̀ lẹ̀ àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí tẹ́wọ́gbà àwọn èèyàn wá ń tẹ̀lé ọ̀nà kí ló fà táwọn èèyàn fi ń tẹ̀lé àìmọ̀kan ni àìmọ̀kan ló fà táwọn èèyàn fi tẹ́wọ́gbà nítorí pé gbogbo nǹkan tó bá jẹ́ dáadáa sáàrùkọ abẹ́ fi súnmọ́ lọ́wọ́ bá àdéjọlá ìdá àkọ́kọ́ wo ń bẹ̀ náà ni pé ìjà náà ti pàtẹ́ rẹ̀ ìdá àkọ́kọ́ wo ń bẹ̀ náà ni pé ìjẹ́ ń bẹ́nu tí ń bẹ́nu òfin dáa Nabi sallallahu alaihi wasallam wá fún wa bí nǹkan yẹn bá ṣe wò kó dáa bó ti sọ wá sí òkú dáa tó lójú wa bá sí òkú wà tó tí ó bá ti sí àti ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ kálọ̀ lè mọ̀ pé a nù ní agbọ̀dọ̀ ní àgbọ́yé ipé ta bá sọ pé nǹkan ó dá àbí nǹkan àdádálẹ̀ ní nínú ẹ̀sìn kìí ṣe pé iṣẹ́hun gangan agbọ̀pẹ́ sẹ́hun ò dá kìí ṣe pé táṣe la ilaha illallah kò dá kìí ṣe pé táfẹ́rẹ̀ ànábì sallallahu alaihi wasallam kò dá kìí ṣe pé káàmù bàbá ànábì sallallahu alaihi wasallam kò dá àmọ́ ká wá dá àdádálẹ̀ kan tí àdádálẹ̀ yìí òun la fẹ́ máa fi mọ iye ànábì sallallahu alaihi wasallam òun la fẹ́ máa fi gbé ànábì sallallahu alaihi wasallam tóbi eléyìí bùkátà sí kárí ẹ̀rí mú látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam àbúkẹ́ kéré jù kárí lọ́dọ̀ àwọn sàábì ànábì ridwanullahi alaihim so látara àti eléyìí láti lọ lè mọ̀ pé irú nǹkan báyà dáadáa lẹ́ni inú tí ó fi já mọ̀ padà dálẹ̀ ni òun náà ni kí ọjọ́ tán bí ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ kò sí ẹnu àwọn olùmọ̀ kò lórí ẹ̀ ibi ọjọ́ oṣù wọn bí ànábì sallallahu alaihi wasallam ìyapa ẹnu wà ń bẹ ọjọ́ wo ni nínú oṣù jọ bí ànábì sallallahu alaihi wasallam ìyapa ẹnu wà ń bẹ so bó ti ẹ̀ jẹ́ pé àwọn míì àwọn tó pọ̀ jù wọn lọ síbi pé eh, Rabiul Awwal ọjọ́ kejìlá Rabiul Awwal ni inú Rabiul Awwal gan àwọn míì lọ́jọ́ kejì ni àwọn míì tó sọ àwọn ọjọ́ míì tó jẹ́ pé kò eh, àwọn onímọ̀ sọ pé kí ló fà á tí ò sí ìjìmáwò lórí ẹ̀

ìdòlè kejì ta bá ti wọ ọdún méjèèjì a rí pé ọdún yẹn wáyé lẹ́gbàtà bá parí eh, ìjọsìn fọ́lọ̀n pẹ̀lú orígun kan nínú orígun ìsìláàmù ni lẹ́gbàtà bá parí àwẹ̀ rọ̀mọ̀dọ́nà tá tó jẹ́ pé orígun kan nínú orígun ìsìláàmù ni a ṣe ìdòlè kejì lẹ́gbàtà bá parí hajj tó jẹ́ pé orígun kan nínú orígun ìsìláàmù a ṣe ìdòlè hajj ha tó kí wọ́n parí láti ṣe mọ̀lídì tó bákan náà àwọn ọdún yìí ọdún léyá ọdún àwẹ̀ gbogbo táàsì ń bẹ̀ ó ti wà lákọọ́lẹ̀ bá ṣe kírun bá ṣe gbogbo àwọn ìjọsìn táàsì ń bẹ̀ kí làwọn ìjọsìn táàmà ṣe níbi mọ̀lídì tó wáyé pé ń bẹnú ẹ̀sìn lóòótọ́ ti pé bẹnu tánàbí sallallahu alaihi wasallam tánàbí wá sàlàyé ìtọ́wà bá nínú jẹ́ jù tó jẹ́ pé àwọn onímọ̀ èyí wọ́n máa wo àwọn tí wọ́n dáadáa dálẹ̀ mólìdì wọn a máa wọ́n tánú tánú ní pé tó dájú tó fẹsẹ̀ rinlẹ̀ òun náà ni pé ọjọ́ kejìlá nínú oṣù Rabiul Awwal òun náà ni ànàbí sallallahu alaihi wasallam kú tó jẹ́ pé gbogbo ìlú Madina bó ti mọ́lẹ̀ tó ìlú Madina sì sókùnkùn látara pé ànàbí sallallahu alaihi wasallam ànàbí jáde láyé Abu Hurairah Anas bin Malik radiyallahu anhu ó ní gbogbo àwọn pátápátá inú ìbànújẹ́ làwọn wà tó jẹ́ pé ó lágbára débi pé ẹnìkan ò lè sọ́pàá nẹ́bí sallallahu alaihi wasallam kú ìbẹ̀ẹ́nà àkọọ́lẹ̀ pé Umar ibn al-Khattab radiyallahu anhu ó lẹ́nàbí òkú ẹni tó bá lẹ́nàbí sallallahu alaihi wasallam kú owó tójú rẹ̀ yọ ìdá àwọn òsì tẹ̀rí rẹ̀ bí bákọ̀ ẹni tó fi wá ní kó kálùkù wá dákẹ́ ó lẹ́nàbí lọ gẹ́gẹ́ ànàbí Musa sí lọ ni ànàbí ó padà wá látara kí ni látara pé bí ikú ànàbí sallallahu alaihi wasallam bó ṣe ká wọn inú Al-Qur'an tí ń tọ́ka pé Ànábì sallallahu alaihi wasallam ó dàbí àlá lójú àwọn èèyàn ní àwọ́bátàrí wá sí wọn kó wá jí wọn kó níbi àlá pé ẹ̀káyà alkùnrán ni ìnáka mayitun wà iná hùmà yìtún ilá náàbí òkú làwọn náà gbogbo iná lẹ́kú àbà ìmáta òkú ti la kọ̀lẹ́pùtù àlà àkọ́rìkún pé tánàbí bá wá kú tán èyí tán bá pàà bá nàbí bá kú tẹ́yẹ yìí padà gbogbo àwọn ilẹ̀ yìí ti ń tọ́ka bí ànàbí sallallahu alaihi wasallam jáde láyé ìjọ radiyallahu an ọba nabi sallallahu alaihi wasallam ẹkún ní sun ẹgbẹ́ látara pé kí látara pé àbá rẹ̀ jáde láyé nígbà wọn sí anabi sallallahu alaihi wasallam kan wọ́n ní Fatima wá ń sọ fún Anas ibn Malik ní wọ́n ń pe àwọn sàbẹ́ tó wà lẹ́ pé ah ṣe ọkàn yìí ti balẹ̀ ẹ́ sì ń dáyé pẹ̀bọ̀ anabi sallallahu alaihi wasallam lérí báyìí túláàsì ti ní túláàsì níbẹ̀ yẹn bá kú kí wọ́n sí tó látara ilé ìláàfin mọ bó ṣe káwọn sàbẹ́ anabi látó ọwá ni àwọn àfáàfin ń sọ pé ẹ̀rù bà wá fún ẹ̀yin tẹ́ ẹlẹ́ǹsà ẹjọ́ bí ànẹ́bì ó mọ́ sí pé ẹ̀ ń dúnú pàlẹ́bì jáde láyé ni nítorí pé ọjọ́ tó rí rẹ̀ ká ànẹ́bì sallallahu alaihi wasallam kú òun náà lọ́jọ́ yẹn kọ́nà àwọn ẹ̀sìn tó rọrùn ni ẹ̀sìn tí ó sí rí nira ń bẹ̀ ni tàà bá ti rí nira kan àbí tàà bá rí kíníkà tó bá fẹ́ lè kókó kálọ lè mọ̀ pé nínú àwọn àlàbọ̀rún ní nínú àwọn àdádálẹ̀ ni tí àwọn èèyàn dákalẹ̀ gbogbo àwọn nǹkan báyẹ̀ já jìnà sí àwọn èrò wápọ̀ tí wọ́n ń ṣe Islam kílẹ̀ rí táwọn ẹ̀sìn sọ̀láwà lọ́sọ́lá fi ṣe kílẹ̀ rí táwọn sàájà lẹ́bi fi ṣe òun náà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 في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوم إلى صلاتك الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله لا تستلموا تستلموا